kábíyèsí máa wọ ẹ mọ́ra ni àfi kẹ́ máa pariwo wèrè òun struggle struggle kọ́ struggle ni kí nìkan tó ń struggle yẹn gan ṣé àwọn ìyá ọkọ àbí bàbá ọkọ ni wọ́n fẹ́ máa halẹ̀ ni wàá dẹ̀ respect wọn ò ní ọgbọ́n yẹn ni ilé ẹ̀kọ́ ló wà ó lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni kí ni nǹkan tó ń struggle pẹ̀lú ẹ̀ àdó náà. now o tún wá sọ yìí pé. I struggle most time only but I have finally realized again Kato. I have finally I finally realized I just had one assignment, my son. And when God is done, which God? I'm very sure you are talking about the God of Israel, which does not make sense into your life but because of your fake uh, uh, doctrine tell and ń tẹ̀lé which God o rè pé kò sí God ní Africa ni is a shame that you are even talking about the God of Israel in our palace Ọọ̀ni of Ifẹ̀ bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí irú kó wáyé mọ́ kí àwọn èèyàn máa kó God of Israel wá sínú ààfin wa is a is really is really a shame it shouldn't happen seriously olórí tó bá fẹ́ wo ààfin sìn tó o bá tẹ̀lé ìṣẹ̀ṣe tó bá lọ ń gbé God of Israel wá èpè la máa fi pa yín àwọn alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ dúró because àwọn rúmọlẹ̀ ni ò jẹ́ kí Naomi kò dúró kì í ṣe pé bóyá kí inú ń bí àwọn alálẹ̀ sí inú ń bí àwọn rúmọlẹ̀ sí Naomi bó ṣe wá fẹ́ máa ba ààfin wa jẹ́ tó jẹ́ wípé Ifá olókun la fi pilẹ̀ ẹbẹ̀ yẹ. now ẹ máa gbọ́. Only when God is done and he is done ìyẹn God iṣẹ́ God wo ló rán ẹ lọ síbẹ̀ ó lè so ìwọ gẹ́gẹ́ bíi prophetess ò rí lè wòlíì lọ nínú ẹ̀sìn àwọn tó ń sìn ò mọye ọdún tí tí Jacob tó fi ṣiṣẹ́ nínú ọgbà labour nítorí pé ó fẹ́ fẹ́ Rachel o ò mọye ìwà tútù tí Rebeka tó pútọ̀ nígbà tí wọ́n ní kó lọ wá ìyàwó fún Isaac ṣé Naomi ṣo ka bíbélì tó mi ni gbàgbé o ka báìbù tó mi gbogbo pákéjì wèrè tẹ́ ẹ̀ pákéjì fún wọn Nàìjíríà yẹn kò jẹ́ wá ń bí ẹ. sọ wípé ìwọ bọ̀dá yìí àwọn ogun kan ń jà yìí máa sọ̀rọ̀ bí ẹni tí ò lè jẹ́ kankan tán nígbà tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ tó fokó hàǹdì kíákíá ni Naomi lóyún ìgbà tí bàbá wa ọ̀jàjà ń dún ẹ àwọn the god of uh, eh, Ifẹ̀ wọn gbà ẹ lọ́wọ́ ẹ̀ kán sọ pé òrìṣà ló ń dún ẹ o kò gbúdọ̀ dún ó mọ̀ ẹ́ pé òòṣà ló ń dún ọpọlọ ẹ yòrò òǹdó òòṣà òrìṣà ẹ bọ́ra ìlú wa ní ọlọ́fin lòǹdó ọ̀nìrìṣà òòṣà ní ọ̀nìrìṣà òrìṣà lòǹdó náà mi okó òòṣà lòǹdó bí mo ṣe wà ẹ òòṣà ni mi ti bá dún ẹ tó bá ló jẹ́ pásítọ̀ pé òǹdó kó òòṣà ni abẹ́tà kò dó lórí ọwọ́ ẹ̀ kó bá mọ ìtumọ̀ nǹkan tí òun ṣe irúnmọlẹ̀ ni mí mi ò kàn déédéé dóbìnrin lásán àwọn ọmọ kan máa máa tanra wọn jẹ i love you i like you kíní kan you look nice you look handsome àbí tá a bá kọnu sí ẹ tá a bá tẹ fi ẹ gba gbé ẹ sílẹ̀ ṣé ìwọ tiẹ̀ tẹ́ni tó ṣé ìwọ mọ nǹkan tó ń pè níyàwó àbí ìwọ tiẹ̀ lè dúró ìwọ tó jẹ́ pé ẹlòmíín wà àtẹnujẹ owó ló ń wá tó máa sẹ́ndì five hundred sẹ́ndì kìíní kan sí obìnrin tí ò tó dára ẹ̀ mú tó máa lóun lọ́ọ̀fù kí ló lọ́ọ̀fù yẹ owó ni nǹkan mẹ́ta lobìnrin ń wá nínú ilé number one dóbìnrin dáadáa okó yẹ ó fẹ́ràn ẹ̀ secondly tóbìnrin bá bímọ láìka ọmọ ẹ̀ third owó olóko at least àwọn bàbá tó lówó yẹ àwọn ìyàwó wọn lọ ń jí okódó àìmọye tó yẹ pé gate man ló máa fọ ìfà tí gate man bá fún lóko tán ah ó ṣe ah àdúrà àgbà jọ don't let this thing come out o jọ mo fọlọ́ bẹ́ẹ̀ má wọ́rì má ra mọ́tò fún ẹ má ṣe é dáadáa mo gbádùn bó ṣe bó ṣe fàṣí fún mi yẹn kò ṣeé fi sára kú bọ̀ owó ló máa jókòó tì nílé bàbá yẹn bàbá náà dé tí bàbá bá ti wá wọn á gbóko bàbá sẹ́nu bàbá ṣe túkẹ́tùkẹ́tùkẹ́ <laughs> bàbá ò lè ẹsìn inú ìwé tí ò lè jẹ́ kó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù you know so now olúwa ò ní gba okó lọ́wọ́ wa bàbá mọ́ gboko lọ́wọ́ mi bó kò mi ṣe ń lè jẹ́ kó mọ le títí tí ń fi darúgbó because tí ń bá rókó tí ń fi dóyàwó mi wọ́n bá mi dó èmi sì fẹ́ràn kí n mọ dó ìmọ̀dóbò now sórí báyìí now ó ní ẹ máa gbọ́ ó ní ẹ máa gbọ́ bí tó fi parí ẹ̀ ó ní the girl who is said to be my daughter is my niece I did my best to endure and make it work Pastor tó lọ ń dó òrìṣà <laughs> tí o dẹ̀ sọ tí àwọn wèrè tí wọ́n wà ní ìlú ẹ̀ ní Israeli àti àwọn Rómà tí wọ́n sọ yí pé <laughs> wọ́n sọ pé kẹ́ ẹ má ṣe kinní kan kẹ́ ẹ má lọ bá àwọn ọlọ́run àjòjì ó dẹ̀ wá bá bàbá wa ọ̀nìrìṣà tó jẹ́ pé <laughs> irúnmọlẹ̀ ni wíwà ẹ̀ àwọn wèrè yẹn wèrè ni wọ́n dímọ̀ ni wọ́n lọ́dọ̀ tí wàá ń bí ẹ́ so but bàbá wa gbà ẹ́ wọlé pé òkè òbò yìí òbò dímọ̀ ni but at least irúnmọlẹ̀ kò sí kan tí irúnmọlẹ̀ ò lè rún mọ́lẹ̀ irúnmọlẹ̀ á rún ẹ mọ́lẹ̀ ni bàbá dẹ̀ rún ẹ mọ́lẹ̀ pé òkè jẹ́ kí n tiẹ̀ fi pọ́nrán ẹ̀ kí n fi dára sí ẹ lára ó dẹ̀ lóyún ó bímọ ṣé ká ní pé okó irúnmọlẹ̀ òṣìṣẹ́ ni ṣé wàá lóyún wàá bímọ ẹ̀ a máa ní láti ṣe díẹ̀ ní ọmọ yẹn now only the girl yẹn is my niece only i did my best to endure and make ẹ máa gbọ́ only i did my best to endure and make it work many times i smile through the struggle kí ló ń struggle gan ṣé oko bàbá ló ń bá struggle àbí owó ló ń bá struggle àbí ilé ló ti ń struggle kí ló fa struggle fún ẹ kò yé mi tó yá struggle yẹ ìwọ kọ́ níyàwó tán máa fẹ́ yàwó lé o nídìí struggle kankan máa wá ojú ọkọ ẹ mọ́ra jẹ́ kọ́kọ ẹ máa dó ẹ lásìkò kó máa mọ yẹn ó ti tó fọ̀dí ẹ dáadáa kó mọ́ tónítóní má jẹ́ kí bàbá kó gbóòórùn kankan bàbá máa gbé adésẹ́gbẹ́ kan ó máa lá òbò ẹ dáadáa inú bàbá máa dùn ìwọ gan ló máa máa pàṣẹ nínú ààfin tí Naomi bá ti dé tó bá di kábíyèsí à ń kó àwọn mẹ́wàá bọ̀ bàbá ní ah sọ́ọ́ ti dé ó yá ó yá yẹ wọlé o bàbá ti lá òbò tó bá ti ti yá àkábíyèsí ah, o mọ́mì mi máa fẹ́ contract ah ṣé mọ́mì ẹ ló fẹ́ kò sí wàhálà oyoyoyoyo ẹ̀yin akọ́dà ẹ̀ bọ́ síbí ẹ bá mi sáà contract yẹ fún. o ṣètọ́ ẹ̀ olóhùn struggle ọmọ wọn wọn train ẹ̀ dáadáa wọn kọ́ ẹ̀ àwa lè kó àwọn ọmọ tiwa nílò ẹ̀kọ́ dáadáa yẹn. now only but I have finally realized that I just wan assignment my son and when God is done only he is done ìṣósọ̀l ẹ máa gbọ́ ọ̀rọ̀ wèrè tí ó wà lẹ́nu Naomi o ọ̀rọ̀ wèrè ló kọ yìí Naomi kì í ṣe ọ̀rọ̀ tí a gbúdọ̀ máa àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ agbọ́ búburú lẹ́nu ẹ̀ kí ló kàn wá pẹ̀lú sọ́ọ̀lù nínú ààfin ààfin wa nílé oòdùà ó rí i pé o kọjá ìyẹ o tún wá lọ kọ rádàdà lórí social media ó ga ọ. Hmm? náà máa gbọ́ ó ní it shows Saul to be king And when Saul, and when Saul, and when he was done, he told Prophet Samuel, I have moved on. Religion was never an issue between us. Osinwi, Naomi, ọpọlọ ẹ̀gọ́ òṣìṣẹ́ dáadáa. Òun kò ti the book of Samuel. Òun sọ̀rọ̀ nípa Saul. Òun sọ̀rọ̀ nípa God of history. Òun sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ò ní ìtumọ̀ nílẹ̀ wa ń bí kí ló kàn wá pẹ̀lú Saul àti Samuel ṣé Samuel yẹn ó jọ Tadé ni ká wò ó àbí ó jọ orúkọ onírìṣà nígbà tó jẹ́ pé ìwọ náà Naomi náà ni wọ́n sọ ẹ́ ó dẹ̀ ní orúkọ sílẹ̀kùn ọlá àbí sílẹ̀kùn ọlà ṣórúkọ yẹn òun ẹ́ jọ orúkọ wo ló jọ Samuel tó jọ Sọ́ọ̀lù nílẹ̀ káàárọ̀ òjíire tó fi ní láti wá máa ṣe example nípa Sọ́ọ̀lù nígbà tó jẹ́ pé wọn ò kọ́ ẹ ò lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀kọ́ tó ní òjú ẹ̀kọ́ àwọn ọmọ Júù lọ wáyé tó ní máa hùwà bí àwọn ọmọ àwọn ọmọ àtọ̀húnrìn àwọn ọmọ yín tẹ́ ẹ̀ bá ti kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa máa hùwà játijàti nìyẹn tó máa máa kóòtì orí burúkú dáadáa iná máa máa kóòtì fún yín when only when God was done with with Saul he told prophet Samuel kẹ́ẹ́ ti rí i pé ọpọlọ ọmọ arábìnrin tán pè ní Naomi ọpọlọ ẹ ó ti ń fa epo nínú bíbélì tó wọ́n ní wọ́n ń kà yẹn ìwé dáadáa tó gbé lọ́wọ́ yẹn that demonic book tó ń ba ayé wọn jẹ́ ó blackmail ọba kábíyèsí ń bí ni this is pure blackmail this is to tell you that kábíyèsí o ó ń treat mi báàdì o ìdí nìyẹn tí mo fi fi ilé ọba lẹ̀ ojú mi rí ń bẹ̀ òun ló ṣe sọ pé òun struggle when you go to a marriage with struggle that is not called marriage you are you are you are deceiving yourself èmi ò fẹ́ obìnrin tó máa wá struggle nínú ilé mi don't come and struggle in my home please if what you are coming for is to struggle don't come it is better for you to be independent and be a wife to add value to a man that I'm struggling. Obìnrin tí ò bá ní àmúmọ́ra kò lè ṣe ìyàwó. When you are a woman, you call your husband now because your husband did not pick your phone for the whole day